بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú nípa ẹ̀kọ́ tí a wà nínú ẹ̀ láti gbà yí wá òun náà ni àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa báwo ni ànábì Muhammad sallallahu alaihi wa sallam báwo ni wọ́n ti ń kírun kí àwọn náà lè bá kírun gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe àwòkọ́ṣe ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn kókótà wà nínú ẹ̀rọ náà ní as-sunan al àwọn nǹkan tá a máa nínú ọ̀run tó jẹ́ sí pé ara tẹ súnà ni ara tẹ súnà ni àtìsàlàyé nínú ẹ̀kọ́ tó rí kọjá sẹ́yìn lọ́hùn wípé àwọn ṣe súnà táàmà àwọn ọ̀rọ̀ súnà táàmà ṣe nínú as-sunan al-qawliyya àwọn ọ̀rọ̀ súnà táàmà sọ lórí ẹ̀ àwọn ṣe súnà táàmà ṣe lórí ẹ̀ ìbẹ̀láwà wọ́n wá kà fún wa tó pọ̀ díẹ̀ nínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ tó lọ àsọ pé iṣẹ́ súnà àkọ́kọ́ táàmà ń ṣe lórí ẹ̀ òun náà ni ọlọ́fọ́n lè yàdẹ́yìn ká ọwọ́ ra méjèèjì sókè nígbà a bá ṣe Allahu Akbar àyàfi láàyè kan òun náà ni a ti gbé sókè nígbà tá a bá sọ pé sẹ́ni Allah hamida kí lè wọn máa jẹ́ correction mọ́ gbọ́ tẹ́ rẹ̀ ní ìtẹ̀gbẹ́ bẹ́yà bákan bẹ́yà mo ṣe ní kan mẹ́rin sókè láàyè mẹ́rin láàyè àkọ́kọ́ bá Allahu ọwọ́ méjèèjì yọ láàyè ìtẹ́kọ́ wà nínú iṣẹ́ ìrun kọ̀ọ̀kan kọ̀ǹdíṣàn tọ́nu ènìyàn tí máa ń wà lórí ìrun nínú ká wà lórí ìnàró tàbí ká rùkúrà tàbí ká forí balẹ̀ tàbí ká jókòó gbogbo kọ̀ǹdíṣàn mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbogbo rẹ̀ náà àwọn onímọ̀ ti ń bu lọ́wọ́ rẹ̀ méjèèjì ọ wà ṣùgbọ́n ìta wà ń bẹ̀ yìí ni pé níbo lọ́wọ́ wa méjèèjì ọ wà wà lórí ìdúró ìyẹn dáǹkì Qur'an lọ́wọ́ wọ́n sàlàyé fún ayé fi súnà àtànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ni kọ káwọ́ rẹ̀ máyà kọ́ pé ká fi ọwọ́ òsìsì sálẹ̀ ká fi ọwọ́ ọ̀tún sí òkè rẹ̀ wọ́n ní kákọ́wọ́ amáyà méjèèjì kákọ́wọ́ améjèèjì máyà yìí kí ni ọgbọ́n ti fún nígbà tá a bá dìbì káà ń kírun lọ́wọ́ wọ́n ní ọgbọ́n àtòyí tí mẹ́ńbẹ́ àkọ́kọ́ òun náà ni pé apọ́n ọlọ́run lé dé lẹ́fù tá a lágbára mọ́ abọ̀wọ̀ fún ọlọ́run dé tí kíni tá a lágbára mọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn yorùbá máa ń sọ ìgbé ọwọ́ tó bá dilẹ̀ ní kíni lè tún bẹ̀ nìtì tá a bá ti ka amáyà ọ̀dàbẹ̀ ni pé à ń sọ fúnra wa pé mo kọ́ṣàn ara mi. bí ọwọ́ méjèèjì ọ̀gbọ́dọ̀ máa rìn káàkiri lórí èèyàn ara àwọn ọgbà àtòyè tí wọ́n wà ń bẹ̀rẹ̀ àwọn onímọ̀ mi ló ti máa sọ àwọn ọgbà àtòyè mi tọ́wà ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìtọ́wà ti lákòókò yìí náà kákáwá wọn yà yín òun náà ní ìpìlẹ̀ tó sì wáyé látọ̀dọ̀ Muhammad kíní méjì kan wá ń pé yẹ kí ara torí wípé nǹkan méjèèjì yìí ó ṣe ṣe kọ́ máa dá wàhálà láwùjọ pàápàá jùlọ láwọn mọ́sálásí kọ̀ọ̀kan à ń láti ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ kó lè bàjẹ́ sí pé kò ní máa dá wàhálà lẹ̀ mọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ara ẹwọn ènìyàn tí wọ́n máa kírun tí wọ́n kàwọ́ wọn sílẹ̀ especially láwùjọ tá a wà wọ́n máa ń ṣàfihàn ọ̀rọ̀ yìí sọ́dọ̀ ìmáàmù àgbà ìmáàmù wọ́n wípé wọn ní káwọ́ máa àì kí lọ́pàá tí wọ́n fi gbà wá bẹ́ẹ̀ àwọn òrí nàrí hadith rahimahullahu ta'ala wa fawqa kulli bi ilmin al. ọlọ́run ní gbogbo ohun tó rí ọmọ ẹ̀ńtọ́mọ̀ jù ọlọ́mbọ̀ bí ọba sí lákòókò rẹ̀ ń generation rẹ̀ ẹ̀ńtọ́ wà lẹ́yìn rẹ̀ fi kíni kí ọmọ jù ọlọ́mbọ̀ bí tí wọ́n bá dé ìbẹ̀lẹ̀ àwọn kan fi ni wọ́n ti bẹ̀rẹ̀

ànábì wa ló fi kí ni lọ́kọ̀ wa ní ìsìkí ọ̀sọ̀rọ̀ nígbà kan nílẹ̀ sọ́lọ́ bá wà ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn ká máa ṣe ní gbogbo yìí fìgbà bá wà lọ àní máa sọ àwọn kan lẹ́nu pé á ah, alákatá títí ni wọ́n tún ti gbé dé o wọ́n fẹ́ bẹ̀tì jẹ́ subhanallah ànábì ọbẹ̀ tí ara ẹ̀ jẹ́ <laughs> ànábì ọbẹ̀ tí ọlọ́run jẹ́ kò sí sí gbogbo tí wọ́n bá ti àfikẹ́ ẹ̀fọ́dà ànábì alayhi salatu wassalam ń tọ́ dáa jù fún ọba jẹ́ mọ́mì ní òdodo onáà ní kọ́ sọ̀rẹ́ńdà كما قال النبي كل ما توفين فيكم انتم لقاء النبي لقد كان لكم في رسول الله أسوة حسنة kọ̀ndíṣà kọ̀kọ́ ni àwọn ń pè yín tẹ́ nǹkan wọ́ lọ́ọ̀lẹ̀ tẹ́ ń juwọ́ lẹ̀ lórí ìrún yín sallallahu alaihi wa sallam níjọ́ ìpìyàmọ̀ tí wọ́n bá ní kalẹ́ tẹ̀lé ńjọ́ náà ṣé màá Málíkì Muhammad sallallahu alaihi wa sallam ó dájú pé gbogbo nílẹ̀ mọ̀ sọ ta ni ó rí ànábì nílẹ̀ tí ó wà sọ pé Imam ń fẹ́ kíkún ló ń a tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ náà lórí lára yín àjẹsí pé ẹ máa káwọ́ yín máyà padà èyí tí kí n lọ ẹlòmíì ojú ara rẹ̀ lọ́mọ pé tó bá dá padà sáàyè dáná bí ní ká dá padà sí sallallahu alaihi wa sallam ó rí wípé wàhálà máa lọ bíbọ̀ ọwọ́ rẹ̀ ó sì géènì púpọ̀ nínú ìrùn rẹ̀ náà ń sáìdì kanù ọ wá kú sáìdì ẹ̀yìn tẹ́ ń káwọ́ mọ́yà náà àwa tá ń káwọ́ mọ́yà náà àwa náà àti jíjẹ aná fẹ́ máa béèyàn bá ti káwọ́ mọ́yà báyìí àwa náà bá máa wò yí pé ó ń bí díà tàbí ká máa wò yí pé bí ẹni ò mọ́ ṣe bẹ́ẹ̀ o bí ọ̀bà káwọ́ àwọn ẹsẹ́ tá a fi gba ládá ni kì í ṣe pé àwọn ẹsẹ́ tó jẹ́ sí pété àbá sí ìrún wa bàjẹ́ àwọn náà tá n káwọ́ máyà ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa tá a bá rẹ̀ ń ti ti wọ́ọ́lẹ̀ ń sọ wọ́ọ́lẹ̀ ń tiẹ̀ sọ́ọ́lẹ̀ ló kọ́ rẹ̀ àwọn sọ́ọ́lẹ̀ wọ́n náà mọ̀gbẹ́ tó wá wọ mọ́tò ń gáràjì ó lówó lọ́ dáadáa ń tiẹ̀ nìyẹn àwọn sọ́ọ́lẹ̀ orí títí àwọn tètè kírun ẹ̀ tọ́wọ́ náà bá àwọn sọ́ọ́lẹ̀ ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ sábà fẹ́ ṣe correction fún wọn ẹ má jà ṣe correction ẹni tí bígbà tá à ń ṣe correction fẹ́ni tó fi ọ̀ràn yẹn sílẹ̀ ẹ má jà sí bẹ́ẹ̀ ẹ má jà sí ní correction pé ẹni tí ilé ẹni tó yẹ kó ń ṣe nǹkan tó lè bàrún ẹ̀ jẹ́ àbí tí òfin nínú àní ṣe àní tí ó le ara fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé sọ́bà sì ká kú pé bóun ti fẹ́ máa ṣe tòun kò sí wàhálà kọ̀gbálá dá súnmẹ́ntì ẹni ilé wàhálà dá wàhálà kọ̀dá wàhálà rẹ̀ ọlọ́run lọ́mọ yorùbá sáà kan dàrú pẹ̀lú nǹkan yẹn àtọ̀tún àtòsí ni ó ọ̀tún àtòsí wọn wí ni pé àwọn bàbá tí wọn dáwọ́ tí wọn kà wọ́n wọ́n ti lé àwọn kan mọ̀sálásí pé ẹ̀yin ọmọ da ẹ̀sìn báwọn bàbá wa ti ń da mọ̀sálásí àwọn ọ̀dọ́ mi náà ti da mọ̀sálásí pé nígbà tí bàbá yẹn ò ti ká yẹn kò sì tó ń dáàbò máa máa búra wa kódà kò tó ń dáàbò máa wúra wa ju ìgbà tó jẹ́ sí pé àwáyé kódà àbúrò máa fi wúra wa pé eléyìí ti mùsùlùmí gidi ó di ọwọ́ wa àtọ̀tún àti kí àti káṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n sọ ọ̀fẹ́ bá nàbí wọlé ọ̀la ọ̀fẹ́ gbádùn ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam káwọ́ rẹ̀ máa yá tọ́ bá ń kírun lọ́wọ́ ẹgbẹ́ bá nàbí ti ṣe sallallahu alaihi wasallam èyí ò ní abẹ́rẹ́ àbáyé lẹ́ẹ̀kejì òun ẹni pé a máa na wọn mìíràn tó fẹ́ sí pé tí wọ́n bá káwọ́ wọn wọn ò ní sílẹ̀ wọn ò ní sọgbà wọn ò ní sọ́ọ̀lẹ̀ wọn mọ̀ wọ́n kà gbé sáàyè kan lára wọn òun náà ní abẹ́ ìdodo ni abẹ́ ìdodo ló inú ẹ̀jẹ̀ máa wọn má ti ń kí wọn lọ́wọ́ wọ́n wá fẹ́ káwọ́ abẹ́ ìdodo báyìí lọ́kàn wọ́n á pílásì tẹ̀mí pọ̀pọ̀ jù sáwọn yìí tẹ́tí lé báwọn mọ́wù mi nígbà tó ń kírun rẹ̀ tàbí tẹ́tí lé ẹ̀yìn rí abẹ́rẹ́ rí rẹ̀ sáà rí abẹ́rẹ́ rí rẹ̀ àmọ́ rí tí ń tẹ́lẹ̀ àbí tí ẹ̀ bá ṣe báyìí lórí ìrùn ẹ lọ mọ̀ pé kọ̀ǹdíṣàn mi tún bá a bá rẹ̀ tó ṣe báyìí kárára ṣàlàyé fún ohun tó sanjú ẹni tí Ọsọ ọ̀lẹ̀ lọ kẹ̀ǹpé eleven by eleven sóun kágbé kó lẹ́ǹtì ẹ̀ òṣìṣẹ́ ọ̀lẹ́ǹtì ẹ̀ tí ó gbé sí dáadáa kan tó ṣe báyìí á fi sàlàyé fún bí a gbé sókè ara gbé sókè ara gbé sókè kọjú ànábì dáadáa sọlọ á fi sọ náà ẹni dodo dodo ni ṣùgbọ́n àdéhùn náà wà gbọ́n yìí ló fi pípẹ́ tó ṣerú eléyìí tí ẹ̀dá pọ̀ ọ̀sán ju àwọn onítọ̀ọ́lẹ̀ lọ sọ́ọ̀lẹ̀ ọ̀pọ̀ ní títì rẹ̀ tó rọ́kàn jẹ́ eléyìí san díẹ̀ kọ̀ǹdínà mìíràn rẹ̀ adúlé mìíràn òun náà ní orí ọrùn ọ̀yà fàtókè tán ti báwọn àwọn ń pọ̀ dáadáa ẹ̀rí abẹ́ẹ̀rí yẹn dáadáa eléyìí ń pọ̀ ju ní abẹ́ ìdodo lọ kóyà a máa ń rí àwọn tọ́lọ́lọ́tò lẹ́yìn mi kọ̀ọ̀kan náà tẹ́ máa ń ṣe ṣẹ́ẹ́rí gbélé òun gòlúwù náà gbélé òun aláṣejù àṣejù bàbá àṣetẹ́ táwọn arúgbó bá tiẹ̀ ṣe tìtàlẹ̀ dodo bí tìtàlẹ̀ dodo síbẹ̀ táwọn arúgbó bá ṣe àgbè àwọn arúgbó máa fà á ńlẹ̀ nìkan ṣùgbọ́n tá tó tìtàlẹ̀ àwọn arúgbó náà máa fa nǹkan lọ lẹ̀ àwọn ọ̀dọ́ máa ṣe kí ni wọ́n máa ń fa àdókè kan ní ló fi jẹ́ sí pé ẹ̀lẹ́ lágbàlagbà kan tó ti tọ́lọ́run gbé tọ́rùn padà ní ìròpẹ́ ẹ̀lẹ́ lágbàlagbà kan tó ṣe pẹ̀lú tẹ́ bá ń wá àwọn tí ń ṣe àárín àwọn youth náà ní ọ̀parí lọ́kùnrin wọn àti ní obìnrin tòótọ́ lọ́rùn yìí kìí ṣe súnà o alhamdulillah ó ti fàṣẹ jù wọ ẹni tó gbé ọwọ́ lọ sí òkè ọ̀run ó ti fi kíni wò àṣẹ jù wọ́n gbogbo àwọn kọ̀ǹpútà yà ń láti ṣe correction fúnra wa kákò ní ibẹ̀ àwọn ìdáhùn ṣe òun náà ni ìtọ́jọ́ sí pé àyà ìsàlẹ̀ àyà níwọ̀nba ìsàlẹ̀ ìsàlẹ̀ àyà níwọ̀nba ọ̀yà dàgbàdà ìsàlẹ̀ àyà níwọ̀nba ìgbésórógbé sí ni ìsàlẹ̀ àyà àwọn ìdáhùn ṣe àbí kó lóòkè díẹ̀ àdéhùn wáyé pé àyà gangan àyà gangan àdéhùn wáyé bẹ́ẹ̀ tábàrin tó gbé táyà gangan ọgbà ìjọba ìsọ̀kalẹ̀ àyà ọgbà ṣùgbọ́n ìsàlẹ̀ dúdú ọgbà òkè dúdú ọgbà ìsàlẹ̀ dúdú ọgbà òkè àyà ọgbà sọ́ọ̀lẹ̀ ọgbà ní àwọn ẹlọ́dún dáhùn nípa ibi tí a gbé ọwọ́ wa sí lásìkò tá a bá ń kírun ní ọwọ́ èyí tá à ń sọ a bá wà o ẹ̀kọ́ ti àlàyé díẹ̀ nípa ẹ̀kọ́ tí ó rí kọjá nùlá nítorí bí ní láì tààrà ànábọ̀rọ̀ ilẹ̀ àmọ́ọ̀dẹ́ ìṣèlú a ti mọ́bí tọ́wọ́ tàbáwà lórí ìnàwó ó kú bí tó ju wọ́wà nígbà tàbáwà lórí ìnàwó ojú ló islam mọ́kù púpọ̀ àwọn tá ń sọ yìí súnà súnà sórí pọ̀ ju nǹkan nù púpọ̀ ló tàbí súnà iṣẹ́ súnà yìí bọ́bá wù ẹ́ ọgbà bọ́bá sì rẹ̀ òfúnlẹ̀ wọ́n tọ́ ọba sí òòlì kábàámọ̀ ọ̀ tọ́ ọba sí àbámọ̀ súnmọ́ ọ̀ gbogbo ẹni tó bá sọ fún wọn ọgbà sí súnà nàbì sallallahu alaihi wasallam ń tí ó pọ̀ mọ́ lọ́wọ́ pọ̀ púpọ̀ ibi náà là ń kà yìí kò ní káwọ́ mọ́ yàǹtì àbẹ́ẹ̀kan tí bá ń kírun lọ́wọ́ yọ àárín àlùsùnà ọ̀yẹ̀kọ́ ọmọ nàpá àtẹ̀sẹ̀ rẹ̀ sókè ní pé yẹ́ ìsinmi ni ọlọ́njẹ́ wà ní àwọn kò sí ń dá abẹ́ ọba tí ó sì lọ kò sí tí gbogbo ilé náà lọ́kàn dẹ́hùn pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ni wà kú mẹ́sẹ̀ tí ó nì nínú sẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́sẹ̀ lórí òun náà ni àìsùgbò kẹ́ntì ń kírun kọ́ máa wo ibi tí ó fi orí kan kẹ́ntì kírun kọ́ máa wo ibi tí ó fi orí bà wọ́n ní súnà ìsẹ́ni táàmù ìṣẹ̀ lórí ọ̀rọ̀ àtùtọ̀fà pé ojú wa lásìkò tá à kírun lọ́wọ́ ó níbi tí wọ́n máa wò lórí ìnáwó ó níbi tí wọ́n máa wò ìrùkú ó níbi òun náà ni an-nadharu ila mawdi'i as-sujud ká máa wo bí káà forí tán nígbà tá a bá wà lórí ìdìde lórí wọn wá mú hadith Aisha wa radiyallahu ta'ala anha من قالت لما دخل رسول الله صلى الله عليه وسلم لكعبة ما خلف بصره موضع سجوده حتى خرج منها ونبتعنا له كعبة sallallahu alaihi wasallam nǹkan bẹ́ẹ̀ ń bi hadith yẹn níwọ̀n bá nígbà tí ànábì wọ́ bó kàábà kí ló wà lọ sínú kàábà wọn lọ fi hàn bẹ́ẹ̀ kàábà láti tí ẹ bá wọnú kàábà tá à ń kọjú <laughs> bóòlù ẹ̀sìn màbùyá ọkọ̀ jù lọ́wọ́ o torí pé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ní kíni ó náà ní kébìlà ẹ wá wò kàábà nìkan lórí mílíọ̀nù o ní ìbá wọn mọ́tà sí wa yìí ní ìsìn ó ní kọjú òfin sí kíni ìjọba wù ọ kọjú síbo sí kébìlà ara àwọn ibi tí màsáyì lo àwọn ọ̀rọ̀ àlàyé mímọ́ tí wọ́n fi máa differentiate láàrin kàábà àti mọ́sáàsì òkú wọ́n wà nù kàábà kò sí kébìlà kankan ẹ̀ẹ́kà máa kọjú kálukọ́ kọjú síbi tí bá ti ń wo kàá níta kàábà yìí wọ́n tó bá wọnú kàábà àlìkáàbà tó mùsàrọ́fà mo rá kọjú kọ́ kọjú síbi tí ọba rọ̀ ẹ̀ lọ́rùn kò síbi tó kọjú sí mẹ́sẹ̀ ṣe kébìlà. Allahu Akbar. على كل حال كعبين أنا بوضع صلى الله عليه وسلم yíwọ bẹ̀tá náà bí wọ́n bẹ̀tọ̀ kírun ló jẹ́ kí wọ́n sọ fún apá ilé kírun nínú kàbà tí kìí bá ṣe bẹ́ẹ̀ ẹni ẹni fún nígbà ó ah, ah. níta ń kọjú sí gbogbo ayé ń kọjú ẹnìkan wá wọ ní ọtún wá kírun bẹ̀ bóò ló ti bẹ̀ nígbà táwọn ti ṣe sọ́lọ́ wà wà rẹ̀ àti lẹ́tọ̀ láti ṣe tó sẹ́sàn kan wà ń bẹ̀ ń bẹ̀ question bí ẹ bá wọnú kàábà tó kí ọ̀nà rẹ̀ súníládà kan tí ó gbàjú ẹni tó kí níta kàábà nínú kàábà ní ìsọ́fún ní masáàsì kàábà wọn ẹ̀fún nínú masáàsì kàábà ọlá rẹ̀ wà 100,000 fájìrì ká kí tọ́lọ́m bá bíbà fún ọ tó kí á sùn bá fájìrì ní kàábà masáàsì masjid haram nígbà tó kí alfájìrì ní mélòó mẹ́à ṣáàyè one hundred thousand times ah one hundred times ó ti dédé àsánwó ọdún mélòó bá wọn <laughs> ẹni pé ní kékeré kí bàbá fi jọmọ lọ kò sì yẹ kọjá wà lẹ́nu bísínẹ́sì tàjúra wọn àyè kọ̀ọ̀kan náà ní owó tí máa mú bọ́bá ta ń lọ yìí tọ́ba lọ sí ọjà tọ́ba sírú ṣọ́ọ̀pù rẹ tó sí sòtògbó ń lọ yìí tọ́lọ́n bá gbọ́ ọ̀la yìí tọ́ra rú àyè bẹ́ẹ̀ sí oṣòdì lẹ́kọ̀ọ́ tó nírú àyè bá ń lóṣòdì lẹ́kọ̀ọ́ wọn <laughs> náà mọ ìtọ́ máa pa ní ojoojúmọ́ mẹ́. bẹ́ẹ̀ wá ní bọ́bá tó ra bẹ́ẹ̀ ní àyè míì náà títí kúrò pọ̀ mẹ́ tọ́lọ́n fún ọ sẹ́sàn kan bẹ fẹ́ni tó bá kí nínú dákìlì káàbà nínú káàbà ju ẹni tó kí nínú níta káàbà lọ. à ń tàn ní pé kò sẹ́sàn kankan wọ́n yóò tẹ̀lé kalọ́tọ̀ wọn sọ pé ọba kírun nù kàába ọ ẹ̀sán rẹ̀ pọ̀ ju ẹni tó kírun ní ìta kàába lọ ẹ wá wo nǹkan o àwọn èèyàn wa ní àgbáyé wọn fowó rà títí kú gọ́ọ̀mẹ̀ntì ló gbowó lọ́wọ́ wọn kò tíkẹ́ẹ̀tì fún wọn mọ̀ wọ́n lọ líǹkì mọ́ àwọn tó wà nídìí ẹ̀ pé ah jẹ́ tí wọ́n fẹ́ fọ kàába èmi náà fẹ́ ni mo fẹ́ wọ̀ ọ̀dà mọ́ mọ́ àwọn olówó wa nílẹ̀ wa ń gbà wọ́n ti kú ẹnìkan náà dá àmọ̀ tó ń ṣe jù nílẹ̀ Yorùbá náà. kótó di pé yóò rí páàsì gbà páàsì ìwé pélé bí báyìí tí wọ́n fi aláwọ̀ rẹ̀ kókó náà gun sí àkè kó fi gòkè lẹ́nu ọ̀nà yẹn tó fi wọlé kò sì ní sí ìlú tẹ̀jú mẹ́ta tó ń sọ pé bàbà ẹlòmíì fẹ́ wọlé ṣùgbọ́n fáàrí wà ń bẹ́ẹ̀ ẹ máa fọ́n bùn lé pé àà. kí ni kí ni tèmi lè à ń fọwọ́ rọ́ sẹ́yìn mo kírun kírun lébi bí mo tún kí nínú nínú kàába ẹ̀rí ní ní jẹ ni ó yẹ pé ẹlẹ́kọ̀ọ́ mímọ̀ tẹ́kọ̀ọ́ bá yé ọ àwọn nǹkan mí ọkàn máa wà wí ah, ó ní kò yé wọ́n á máa wú ọlọ́run tó o èmi náà ti mo wulẹ̀ kankan tí wọn náà bá ti dé àbí mọ́ká ó kàába. ọlọ́run ti fa ayé lẹ̀ fún gbogbo àwa mẹ̀kúnnù báyìí tí wọn náà bá fẹ́ lọ ẹ kí náà bẹ́ẹ̀ méjì náà mo débẹ̀ láti gbà náà mi ì débẹ̀ torí gbé ó lé díẹ̀ àkọ́kọ́ kò tó débẹ̀ ẹlẹ́ẹ̀kejì irun tó kì í bẹ̀ ò lè rí bẹ̀rù ọlọ́run bà irun tá n kí lọ́wọ́ tó bẹ̀rẹ̀ ń kọjá wájú ẹ̀ irun tó n kí lọ́wọ́ tí wọ́n máa kì ọ́ pé kó bẹ́ kọ̀fẹ́ mọ̀ kó kí irun mọ́ torí wọ́n fẹ́ tètè lọ́ fún mi náà kí tèmi náà irú òun wà nù òun náà ni ààyè tó sẹ́kù lára lé tí wọn ò rí kọ́ sókè ni wọ́n máa ń pè ló kọkàn sùn mọ́bọ̀ wọlé wọ́n gbé ṣíjúrò ìsìmáyé àwọn onímọ̀ ní kọ̀ọ̀mù ọ̀gbà èyí ṣe yàrá ìsìmáyé <laughs> àbí ààyè ibi tí ìsìmáyé ló máa ń dúró wọn ọ̀gbà ààyè yìí ò sí nígbà nígbà tí ìsìmáyé ló ń bẹ láyé wọ́n kọ́ kàábà complete láyé àná ìwà ìsìmáyé àyè sọlá àti bàbá àwọn Ibrahim àyíká ń bẹ ń bẹ nígbà tí wọ́n fẹ́ kọ́ kàábà lọ́dún kan láwọn lárúbáwá àgbàrá òjò gbé lọ ẹlòmẹ́tàn pé kílẹ̀ ń ilé ni kàábà ọjọ́ àmọ́ sọ fún wa pé má lọ sin kàábà tọ́ba dìmọ́ká ọlọ́run tó ní kàábà òun náà ní kó ṣe kíni náà ha máa yọ àti nọ lọ́wọ́ àmọ́ alọ́sìn ààyè ìbùkún lọ́tọ̀ ṣùgbọ́n láwọn pé kàábà wa jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa ìgbé kàábà lọ́dọ̀ wa lọ́hùn àìsí o kàábà nílé o ṣe pé gbé ọmọ lọ́lọ́ ìtumọ̀ sọ láàrin yẹn pé òjò wa gbé àgbàrá òjò gbogbo ilé kàábà kó tó di pé ìsìláàmù wá dé nàám náà ni wọ́n ti fẹ́ tún kọ́ nígbà tí wọ́n fẹ́ tún kọ́ yìí ọ̀dà owó wá dá wọn kí mo rí jàmá ẹ̀rọ wọn fáwọn kékeré yìí wọ́n fowó haramu kọ́ kàába látàyè wọn ni wọ́n mọ̀ pé owó mímọ́ la gbọ́dọ̀ fi kọ́ kàába ilé ọlọ́run nígbà tí wọ́n fẹ́ kọ́ kàába yìí ọ̀dà owó dá wọn wọ́n wá wò pé ma ti wà tó nǹkan báyìí kàábà yìí fẹ́ pọ̀ ẹjá bu díẹ̀ ara yọ díẹ̀ lẹ́m̀bẹ́ kára mú ìfi apá àwáká ìwọ́n náà tọ́bá fẹ́ kọ́lé má bù kọjá agbára rẹ wà pẹ́ wù ẹgbẹ́ yàrá kan la pẹ́ kákáká yá sára yàrá kan ọmọ gbígbẹ́ yọ sọ yòókù mọ́ lára bá rí tọ́ba tó lẹ́ dáadáa wọ́n àyíká sẹ́kù ni tí wọ́n kọ́ máa ń òun là nábì bá sallallahu alaihi wasallam òun là nábì bá sallallahu alaihi wasallam àyíká wá sẹ́kù nílẹ̀ tí wọ́n kọ́ ni ibẹ̀ ni tí wọ́n náà bá ti lọ kí ọ̀run bẹ́ẹ̀ gbogbo yẹn lórí lè wọ́ bẹ́ẹ̀ ni èyí gba páàkì wọ́ bẹ́ẹ̀ ọkàn tó díẹ̀ kò tó ráyè wọlé ni tọ́ba sì gbé máa dáké lóru tí èrò tí ì débẹ̀ dáadáa ọ̀ láǹfààní àti wọ́ bẹ́ẹ̀ tí ò dé pé wàhálà kankan ṣẹlẹ̀ sí i. ọkùnrin wọ̀bẹ̀ obìnrin wọ̀bẹ̀ ayé ilé lébi tí mo ní ní ọwọ ọwọ́ ní tẹ́ẹ̀pù mi ò sì rán kan rẹ̀ àti tó bá yá sí pé wọ́n mọ̀ sọ pé àwọn fún mi ẹ̀wà lọ sí mọ̀ pé ń wá kí mo fẹ́ wá ní. wáyé ni wọ́n ti sọ̀rọ̀ fún ìyàwó nígbà tí islam lágbára tán ah! ànábì wa ni sallallahu alaihi wasallam bí kàábà ṣe rí ìkọ̀tẹ̀mìíràn báyìí nàbí ìdíyẹ lógún tá ilé àti mẹ́rin ẹni mọ́ka òun rí tí ò sékè ni tí ò tẹ lọ́rùn ọmọ ìyá mi tó bá ní tí ò tẹ lọ́rùn tí ò bá ti ṣàgbára wọ́n ti ṣe o wọ́n ti yí nǹkan padà o ànábì wo ọ̀rọ̀ fún ìjọ thirteen years wọ́n lè wọ́n sì manage títí tí wọ́n wá padà wá ṣe fatihu maka nígbà tí fatihu maka tán agbára tán ní kò sẹ́ńtì ó mú wa tààbà ni ọ̀yá ẹ wá kọ́ kàábà bó ṣe wà láyé ànábìwá Ibrahim padà àyè sọ́dọ̀ àti wọ́n sọ́dọ̀ ó tún wá fún nǹkan mẹ́tò tó sọ ànábì mọ́lẹ̀ pé má ṣe kí ni nǹkan náà torí pé àwọn ará mọ́kà tẹ́lẹ̀ tẹ́ ìsìláàmù yìí wọn ò dàbí àwọn tí wọ́n ti wà pẹ̀lú mi ní Madina fún bí ọdún mẹ́sàn-án àti mẹ́jọ torí pé wọ́n ti gbàgbọ́ yẹ ignorance lọ́pọ̀lọpọ̀ wọn ànábì wàá dé ní ìfúnṣí maka sallallahu alaihi wa sallam kí wọ́n á sọ fọ́yá ní ìsìn ó ìjọba wa ìjọba ìsìláàmù ti wọ maka báyìí ọ̀yà agbára sì ti wà ẹ̀yẹ owó kàábà yẹn ẹ̀tún kọ́ ẹgẹ́ bí ànábì wa Ibrahim ti gbé kalẹ̀ ńjọ́kì ní àná ànábì ní títí bá ti báwọn èèyàn rẹ̀ wọ́n sọ fún yàwó àìjà mi lọ́wọ́lá anna qawmaki hadithu ahadin bi kufur labanaitu alka'bata ala qawaim ibrahim ala qawaim ibrahim títí bá ti pé wọ́n sọ fún yàwó àìjà mi ọ̀rọ̀ nú lé ní wọn sọ ń ta o èèyàn bọ́lọ̀ sọ lọ́rọ̀ bá ń níta o tẹ bá sọ lọ́rọ̀ bá ń níta tún discourage àwọn tí ó wà mọ́kà yẹn o kí ọwọ́ olúwa nígbà ní ti kọ́wọ́ pé ah kọ́wọ́ sọ pọ́blíkì àríyé pé ah títí bá ti pẹ́yìn ara nàìjíríà ẹlúkó ẹ̀yẹ́ rí pé àápù mọ́sọ̀ mí lẹ́yìn ẹ̀mọ́ máa lọ bí tiwa torí kí o ti kọ́kọ́ bú wa ní yàrá inú ilé lànà ti sọ fún Aisha ọdí Allahu ta'ala àná bí wọ́n àrùn wọ́n Aisha títí bá ti pàwọn aráàlú rẹ̀ ẹ̀rì ìyàwó yẹn bá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ní olé mi yẹn o títí bá ti pàwọn aráàlú rẹ̀ yìí àwọn aráàlú mọ́kà yẹn sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ islam kúfùrù sí ń bẹ lára wọn díẹ̀ díẹ̀ àti ìgbàanù ní ọba wókà àbáyé ní ìbá kọ́ gẹ́gẹ́ bí ànábì ibrahim ti kọ́njọ́ kìnìún àná tó ń ti bí ànábì òwò sọlọ bàrà mọ àwọn àkọ́kọ́ náà kọ̀ lágbára ńgbà náà wọ́n sì máa ní ìdí nígbà agbára tó dé wọ́n tún sọ́ọ̀dì kékeré lè bí sẹ́nà ti bá wọ́n gbé jíkà ní ìsẹ́ni ẹ máa wó gbogbo àwọn tó wọ ìsìláàmù ní kẹ́bí oṣù méjì mẹ́ta sẹ́yìn kílẹ̀ mọ̀ tí wọ́n máa wí wọ́n á ní ah, orí ẹ̀ ti dàrú àtẹ́sìn wọn ọ̀dá rárá ogun kẹta àwọn bàbá wa ń ṣe ní kékeré náà ti ní wó dání àìbò wá sílẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam báyìí náà fi sílẹ̀ ní sáà fi kú láyé sallallahu alaihi wa sallam wọn ò tún sí bó ṣe wà náà wọ́n tún kọ́ ṣùgbọ́n wọn ò fi ààyè kékeré tó kù wọn ò jẹ́yìn rẹ̀ torí pé àwọn tìǹtìǹ bá ń lẹ̀ ní mọ́ká àwọn ọmọ tàn wọ́n lè máa wòye pé àbòṣùgbà ah, kàábà gángan ní ìtayẹn ìtara kàábà ṣùgbọ́n bá dé mọ́kà ní ìsìn ọ̀rọ̀ ayé èèyàn wọn rọra wọn rọra èèyàn olú ti tọ̀wáàfù ní ẹ̀bá bẹ́ẹ̀ ti tọ̀wáàfù báyìí tó bá ilé lu inú ilé ń kọjá lọ ọ̀gbà tọ̀wáàfù rẹ̀ ọ̀gbọ́n bá mu àfà kódà kọ́ lọ kò sí ẹ̀ lọ àfà rẹ̀ torí pé gbọ́dọ̀ wálé yẹn tọ́ wà fún bèlbá yìí tìrà àti ọlọ́run ọba ta ló fi jẹ́ sí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́hùn àwọn onímọ̀ àwọn ìjọba ẹlẹ́sìn wọ́n ti blọ́ọ̀kù ẹ̀ kò sí bó ti fẹ́ sí tọ̀wáàfù lọ́gbàgbà kọjá ẹ̀yìn ẹ̀ náà ni yá máa gbà kọjá lọ àwọn máa rí báyìí táwọn yá máa kírun bẹ̀ báyìí irú bẹ̀yìn náà ni ìwọ̀nà kàábà wa aláìní báyìí tàbá fẹ́ wọ kàábà tàbá ẹwọ́ bẹ́ wọn náà ti kírun kàábà náà wọ́n wulẹ̀ tó fún páàsì kẹta náà èyí tá à ń sọ láàrin yìí ni pé wọ́n ní ànábì wá wọnú kàábà sallallahu alaihi wọ́n wá ojú ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kò kọjá àyè ibi tó ń forí tí ó forí kà ojú ànábì sallallahu alaihi wasallam kò kọjá àyè ibi tó ń forí kíni tí ó forí ìjà fi mẹ́rin wá fún àná hatta kharaja minha tó fi jáde kó nù kàbà ẹ̀yìn tí ń sọ ta lọ́sọ ni ta lọ́sọ yára ànábì Muhammad láàrin ìyàwó àìsàn tọ́yì kwẹ́sàn táwọn wọ àwọn ìyàwó yòókù nǹkan ọ̀yà sáwọn ọ̀rọ̀ ìpẹ̀lá ìgbàdì à ń sàn pé fẹ́ lọ́rin àjò ní máa ń pé ọkà ọlọ wọ́n ní ìlànà fi máa ń mọ ẹni tí wọn lọ́rin àjò kan náà àwọn ọ̀rẹ́ wa mo ọlọ́wọ́n fara jẹwa ara ò tí ì jẹwa lójú àmà pé ah, ọkọ̀ jákítà ń gbìyànjú látọ̀ àmà látọ̀ mọ́bìnrin lẹ́yìn pẹ̀lú ẹ̀ sábà lọ́rin àjò wọ́n múyàwó lẹ́yìn sọ́rọ̀ ṣùgbọ́n wọ́n máa ń tẹ̀ka bí wọ́n ṣe máa mú wọn láti ṣe déédéé máa sọ wa kan sọ ya ìrìnàjò tẹ́lẹ̀ yẹ múyàwó yín ní <laughs> wọ́n mo sáré fún sáà ń kóòtù lójú ọ̀nà gbogbo ìwọ lọ dá wàhálà ẹ lẹ tó ní kí n mú torí ẹ ò lè mọ́bìnrin lẹ́yìn kó obìnrin ọmọ bùkátà tiẹ̀ obìnrin má dìlé yẹn lọ́wọ́ mo lọ rẹ̀ àjẹ́ kò sí ni kò sí bó ti fẹ́ mu lọ bó ti wulẹ̀ kó rí kódà kọ́ òní lọ́fẹ́ àbí kò tí ì lóyún kò tí ì bímọ rí àbí òní lọ́fẹ́ wá lọ́rìn àjẹ́ ó rí pé ìrìn àjò tó máa rìn tí wọ́n nìkan máa dá kò ní yá bí pẹ̀lú kìnnì nípa pé bàtà mi kan kan yọ mi bàtà mi kan ọkọ mi kọ́ ìmọ̀ràn mi ẹ bá ń yẹ̀wò àwọn ọjọ́ dórí ẹ̀jẹ̀ náà ni àgbà pé mo ní ìdí wọ́tà tó ti mọ́ ọlá àfikọ́ máa lọ́kọ́ máa bọ̀ mo ní ìdí omi obìnrin lè mo fẹ́ ṣe fún sáré fún sáré obìnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní kúkúrú àárẹ̀ ìmọ̀ amúyàwó lọ sallallahu alaihi wasallam nítorí hàn láàrin ní pé tẹ́bá ń lọ́tẹ̀lé ànábì lọ níjọ́ náà nínú àjọ ọjọ́ náà ta ló ń tọ̀hún ìyàwó àyíṣà ọ̀tọ̀ tọ́yì ìyàwó àyíṣà ń fẹ́ orí tún á tẹ̀lé wọn wọ́bẹ̀ náà torí pé ìyàwó àyíṣà kìkì kí á tẹ̀lé obìnrin tọ́lọ́ ń bá fi ṣe kò ń gẹ́ tó bá yẹ pé àfa àlọ́kọ̀ ẹ̀ ṣàǹfààní o wọ́n ní kí ni sábàbí tí àìsàn fi tẹ̀lé wọn lọ sínú àárín ọ tẹ̀lé alọ́bẹ̀ ìbí ń tiẹ̀ wo ẹ̀kọ́ ìsìlámù màá wo ìmọ̀ màá kọ́ pírátíkà bóyá náà tuntun sí sọ́lọ́lọ́ àwọn àyẹ̀wò kọ́ lọ́ọ̀bẹ̀ lọ́wọ́ náà àwọn lọ́ọ̀bẹ̀ lọ́ọ́ kọ́ mímọ̀ ẹ̀ tààrà àmọ̀tọ̀ kọ́ náà lọ gbé wá fáwọn ẹ̀yin obìnrin tẹ́ wà ńlẹ̀ ẹ̀ náà ti bí wọn ẹjọ́ wọn o. ẹ̀yẹ́ máa gbọ́ afọ mi àfọkọ mi ah, ọkọ a máa di ìyá anábì làáfà ìyàwó Aisha rọ́bì ọlọ́ọ̀tẹ̀lá ẹ̀ torí Aisha ọmọ mọ́ bí kẹta nígbà anábì Muhammad náà sọ̀rọ̀ aláhùn kò sóbìnrin tó ní mọ̀tò náà obìnrin ayé rọ́bì ọlọ́ọ̀tẹ̀lá ẹ̀ àwọn náà àwọn àwọn obìnrin àwọn àwọn obìnrin bó ló ṣe jẹ́ wọ́n lójú kòkòrò Ee, a máa sọ bòmí tí ò tí ò fún tó bá nù yọ tẹ̀lé wọn lọ di sí àwọn so wọ́n ní ojú ànábì ọ̀kọ́já ibi tí yóò forí kàn wọ́n ní ibi jáde fún wa ni pé tí àwọn bá wà lórí ìrìnàrò lórí ìrìn mo ní ọmọ wò ibi tí ó forí ibi tí ó forí tí ó forí tí wọ́n òun náà ní ibi tá bá fẹ́ kí ìwájú ẹ̀ kí ká máa wọ fún màmá mi tó bẹ́ẹ̀ ni ọmọ bẹ́ẹ̀ ọmọ ń ní pé iṣẹ́ láàrin kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ wá wá látọ̀dọ̀ ànábì tó fi sọ wọn ò gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó sọ fún ayé bí tọba fẹ́ kírun ẹ máa wòlú dẹ́ máa forí kan ṣùgbọ́n wọ́n gbà á wá látọ̀dọ̀ àwọn sálà lórí àwọn onímọ̀ àgbàdì àwọn sàbí àwọn sàbí ẹ̀yìn wọ́n gbà wáyé pé tẹ́bá fẹ́ kírun ẹ máa wo ibi tẹ́ sí forí kan. inú hadith mi kan ṣe tọ̀ àwọn ẹ̀rí mi náà wá wá fún wa ipò ariwo wájú táwọn èèyàn tó ń lò ṣùgbọ́n kì í ṣe pé ọ̀rọ̀ ànábì náà sọ̀rọ̀ bá ṣe ṣùgbọ́n a lè gbé wa bẹ́ẹ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run bá nípa wà wájú ń retí ń wò kí pé àwọn retí wáyé látọ̀dọ̀ ọlọ́run pé kọ́lọ́run pé wọ́n kọjú sí kàábà tọ́lọ́run wá sọ pé fawalli wajhaka qad nara taqalluba wajhika fis samaa falanuwalliyannaka qiblatan fawalli wajhaka shatra al-masjid al-haram tọ́lọ́run tó wá pa á láti máa wo kàábà. ayà ilé ń kì í sẹ́ẹ̀dì fáwà torí pé kìí sí ọ̀rọ̀ ojú ni wọ́n ń sọ mọ̀ wájú ọ̀yàtọ̀ sí bá sọ̀rọ̀ fèsì mo là ń kọjú sí kírun kàába ọ̀yàtọ̀ sí pé mo là ń wò ìyẹn tó fi jẹ́ sí pé àyà yẹn kìí sẹ́rì fún ẹni tó ní ká máa wo ìwájú àyà yẹn jẹ́rìí pé mo kọjú sí abá fẹ́ kírun ẹ̀rí ẹ̀ tọ̀ ọ̀dà wọ́n láwọn ti gbọ́ pé ẹni èrè ilé wọn lọ ọ̀dà ẹ̀rí mi ń bẹ̀ òun ni ẹgbà wá tí wọ́n tún gbà wá yìí pé àwọn sàhábà mẹ́rin rọ́bì aláàánú wọn á máa màbá nàbí nǹkan kí tí bá ń kírun lọ́wọ́ pẹ̀lú wípé sallallahu alaihi wasallam pẹ̀lú pé àwọn ẹ̀kẹ́ rẹ̀ àti irungba rẹ̀ ìsì afa abdulrahim kí ni ẹ̀yìn ojúkọ́ irun gbà àtẹ̀kẹ́ ẹn tó wà lẹ́yìn ò lè rí ojú ṣùgbọ́n wọ́n rí àgbọ̀n wọn pẹ̀lú irun ànábì àárín sọ́ra àti wọ̀sẹ̀lá ó pọ̀ ìyẹn ọ̀rẹ́ tó ní irun gbà tó tẹ̀ ṣé fi wíta ànábì irun gbà ẹ̀yìn táwọn ẹ̀yìn tí ń lọ́pọ̀ jù láàrin àti àfáàdọ̀ wà lẹ́yìn àbí ẹ̀ǹdẹ́ ti ń ẹ̀jẹ̀ wọn ẹ̀ bá tó wọn àwọn àfáàdọ̀ ẹ̀jẹ̀ ń jù láàrin ní lọ́pọ̀ ìdìmọ̀sáàlá tó ń ti bẹ́ẹ̀ náà a lè fi wíta nẹ́bì pàápàá sọ̀rọ̀ àlọ́ kò tí ẹ̀ sọ mọ́bẹ̀ báyìí tí wọ́n ti ẹ̀ tí bíbà yìí báyìí ni wọ́n máa fi ròyìn ànábì pé lẹ́yà ní a máa ròyìn ròyìn ànábì pé bóòlù ànábì ṣe rí àlùfẹ́ nífẹ̀ẹ́ tí wọ́n ní mo gba ànábì pọ̀ tí pé ìpele ìpele ìpele ẹ ò sì rí irun gbọ̀n tó pọ̀ rí ẹ bá rí ọmọ fún yẹ ẹ̀sán bẹ bí èèyàn sára tó ń tẹ̀lé irun gbọ̀n tó pọ̀ báyìí ẹ̀rù ẹ̀rù ọba ẹni tó rí gan pé èèyàn látàkì dé ó fi yẹ pé iyì lọ jẹ́ fọkùnrin àwọn onímọ̀ tá a kọrin àwọn ní àwọn tí wọ́n máa ọ̀sídà àpàdàdà tí wọ́n ń ròyìn irun gbọ̀n gbogbo ẹni tẹ́ ń fa ẹ kàn ojú ọmọ tì yín ni pé ah ojú tì yín àwọn ń fa ọlá kúrò lágbọ̀n rẹ̀ iyì ni. àpọ́nlé ni ọwọ́ yín ẹnì ká máa nínú gbàgbà pàkó dúró dáadáa kí sínú gbàgbà ọmọ yahoo ẹ̀ fi irun gbàgbà ọba tó jẹ́ pẹ́ lẹ́sìn ọlọ́run ní kọ́ máa lọ fún fìlọ̀kú lọ̀lọ̀ kó sí sí wọn ò dé fìlọ̀kú lọ̀lọ̀ làwọn máa pọ́n ọ àfi tó ni tó disgrace bá ti wọ́n láwọn máa rí tòtúbọ̀ àfà àwọn sàábé ní àwọn máa mà fánà bí n kéwú níbi ìrún jẹ́ẹ́jẹ́ sẹ́wọ̀n pé ìrún tá à ń ká sókè wọ́n kà gbogbo ayé ọ̀gbọ̀ àwọn ìrún jẹ́ẹ́jẹ́ tá a máa kí ọ̀pá méjì méjì àbí kan tó wà lẹ́yìn ìrún ọlọ́pàá mẹ́rin àbọ̀lọ́pàá mẹ́ta wọn ì sókè mẹ́ ìrún zuhur jẹ́ẹ́jẹ́ ni ìrún asur jẹ́ẹ́jẹ́ ni tó báwo wá ní ẹ̀sán àmọ̀ èyàn olè pé kí ó kí gbogbo kíní ọmọ mi ẹ̀rọ máa mi lẹ́yìn bá ní irun gbọ̀n dáadáa ẹ̀ ń bá wà lẹ́yìn ọmọ mọ̀ pé á iṣẹ́ ni kéwù kíkà wọn náà máa bẹ̀ àwọn onímọ̀ wá ní àpè bóòlù àwọn tàbí ṣe màbá nàbí nké tó bá yẹ pé kíbi tí wọ́n forí kàn ní wọ́n ń wò tó bá yẹ pé kíbi tí wọ́n forí kàn ní wọ́n ń wò kí bò wọ́n ti rà náà àjẹsí pé iwájú láti kí ni láàmà ẹ̀rí tí wọn wájú láàmà wò àwọn onímọ̀ ní ẹgbàá tùnú ẹgbàá tó bí dáwà fẹ́ gúnlẹ̀ sílẹ̀ níṣì tọ́ ọ bá wà láàyè ibi tó jẹ́ sí pé o ní ìmáàmù tó jẹ́ sí pé ìmáàmù rẹ ẹni mímọ̀ ni tó sì wọ́sọ tí ọ̀ta kò sẹ̀ríà bọ́ọ̀ tí ọ̀wọ́sọ tí kò wọ́sọ tí ọ̀ta kò sẹ̀ríà ìtumọ̀ nínú bí aṣọ aṣọ tako sẹ̀rí àní pé aṣọ tí ọmọ rí nǹkan kà ń bẹ̀ torí ọ ẹbí aṣọ tó wọ̀ plane tàbí nǹkan wà mẹ́sàn mọ́ kìí ṣe ǹjẹ́ ọmọ dàn láàmù tí wọ́n mọ̀ á tí wọ́n ti pé aṣọ rẹ̀ lèyìn ọmọ sọ ìlà mélòó lọ́lọ́ sókè lọ́lọ́ sílẹ̀ tó wá pípé ní mímọ̀ ni àáfàá ìmáàmù rẹ̀ yìí ìwọ́sífẹ̀ẹ́ sàǹfààní lára pé pírátíkà báwo ló fi ń nígbà náà tó sì wà lẹ́yìn imam tẹ̀sí gbọ́ báwọn ọ wà lẹ́yìn imam imam rẹ jẹ́ àfa tó fẹ́ gíìn lára bí ṣe ń kírun pẹ̀lẹ́ kẹta aṣọ tó wọ̀ èyí aṣọ tí wọ́n máa dà ọ́ láàmú nínú làákàyè àti wo imam rẹ̀ ọláǹfààní àti gíìn wo imam torí kí ànábì náà sọ pé sọ́lú

kàmá rọ̀ àìtò mú ní òsọ̀lì kí wá sí gbogbo lè mámù làmáwò ọjọ́ ọ̀sọ̀ gbọ́n pé ìmáàmù tó bá kírun tẹ́ mọ̀ pé àfáà ni yóò gbé kalẹ̀ bá nàbí ṣe kíni bí ṣe kíni ó lè wò ọfẹ́ fún náà sípò pé ọ̀nkọ́ bá nàbí ṣe ń kírun sallallahu alaihi wasallam ayé ìgbà tá a máa wo ìmáàmù mọ́tò bá jẹ́ sí pé ojú rẹ̀ gan tó ìmáàmù yọ wà bí mọ́tò sáwọn tó ní ọmọ àwọn ìmáàmù bóò ló ti ń bọ̀ ó yìí rí ságbá àdúrà ìwà àwọn ọmọ bàbá rí tàbí ò lè rí ìmáàmù láì jẹ́ kó yí ọ̀run báyìí níbi màsá sọ́pẹ̀ báyìí ṣùgbọ́n tó bá wà lẹ́yìn rẹ̀ tó sì rò pé àáfàá ló ń tàn ọ̀fẹ́ wò opportunity ló ní jẹun wò bí wọ́n ti ń ṣe ìrùn kí n lè bá àmà nfààní lọ́lẹ̀ ààyè báyìí ni àmà wo ìmáàmù yàtọ̀ síbẹ̀ ń ibi tó mú bẹ̀rù ọlọ́run wá jùlọ òun náà ní ká máa wo ibi tá a forí kan mọ̀tọ́ bá lẹ́ni tí wo ibi tá kan mọ́tì àrẹ́ nìkan pèlú pé kò sí náà sùn kankan wọ́n sọ fún ayé pé ah bá ti ń kírun lọ́wọ́ ẹ máa wo àyàfi àdìsí ẹ mọ́ wáyé iṣẹ́ ànábì dẹ̀ sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ ìyàwó àìsà tó dẹ̀ gbalẹ̀ ìwá wọ́n ti rán àbí tó kírun dáadáa nínú ilé wọn àdìsàkàdà alì ànábì kírun dáadáa ìrọ̀lẹ́ àbí kírun ilé wọn kò ní nọ́mbà wọn ò gbà wá rí pé ànábì wo ibi tí ó fi orí kan àyàfi tinú kàábà ni àwọn onímọ̀ gan fún ní àbáyọ wọn ní sànàbí fi ń wo ibi tí ó forí kan nù kàábà ni pé kàábà nínú kàábà ni tí wọn bá ráwọn wo wájú wọn máa ráwọn kankan tí wọn máa bìsọ̀pù wọn lórí kíni lórí ẹ̀ nínú tọ́ba tí wọn ibi tí wọn forí kan lóbi jẹ́ pé kì í ṣe pọ́ lágbára tó bá wọn bàbá ibi tí wọn bá mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run wà fún bẹ́ẹ̀ náà ni kò táyà yìí tó forí kan tídọ̀tì bá wà ń bẹ̀ kí wọ́n báyà àwọn tẹ́ẹ̀kírun dá ń lónìí ìtẹ́ẹ̀kírun tí máa ń dáyàn láàmú lọ́pọ̀lọpọ̀ tẹ́tà fi ń kírun yẹn. sáìpù tẹ́ẹ̀kírun tó gbé kalẹ̀ yìí tàbí rọ́ọ̀kì kí wọ́n tẹ́ sí mọ́sálásí àwọn máa rí nǹkan inú ẹlòmínú kọ́kọ́ mọ́sálásí ìtara rọ́ọ̀kì mọ́sálásí tàbí ìjọ wọn násìrù kìíní kan kàǹsàrù kìíní kan mo lọ́mọ àwọn bẹ̀rẹ̀ náà wo wájú tó wáyé pé wájú fọ́ ẹlọ́kàbalẹ̀ ju tẹ́hùn lọ bẹ́ẹ̀ náà làwọn kápẹ́ẹ̀tì oríṣiríṣi ti ń tẹ́ sáwọn àkàmọ́ sáájú bòmí kápẹ́ẹ̀tì ní ìfúnra ara rẹ̀ fìtí náà torí bí wọ́n ṣe ya oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ṣèṣá aláwòrán oṣù máa wọ́n kọ́ọ̀sì wọ́n yà á kálákálá kínní yọmọ dààmú rẹ lórí ìrùn ní tí wọ́n sọ fún aláàrin ní pé nínú sẹ́tà àti máa ń ṣe súnà lórí náà ní máa wo ibi tí a forí kan àwọn sàlàyé ẹ̀fọn ayé bẹ́ẹ̀ ni tó bá jẹ́ sí pé ibẹ̀ ni ó mú bẹ̀rù ọlọ́run wá bá wa jùlọ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé dáhà forí kàn kò ní mú bẹ̀rù ọlọ́run wá bá wa kárara ti bẹ̀ẹ́lẹ̀ ká máa wo iwájú lórí irun ó fírì láti wo gbogbo tó wà wájú rẹ̀ gbogbo orí nítorí ọmọ àwò níwájú rẹ̀ irun rẹ̀ dà ṣùgbọ́n ìwò ni ó mú bẹ̀rù ọlọ́run wá jùlọ òun náà ni wọ́n ń tìtì láàrin ọ̀ gbọ́dọ̀ wọ̀ tún ọ̀ gbọ́dọ̀ wò sí ọ̀ sì gbọ́dọ̀ wẹ̀yìn lórí irun ṣùgbọ́n kọ́ ọmọ wájú kọ́ ọmọ kan kọ́ ọmọ tó wà wájú rẹ̀ ní ìmáàmù kọ́ ọmọ jàmá tó wà wájú rẹ̀ tó ẹgbẹ́ sọ́fù ẹlẹ́ẹ̀kejì lọ́wà sọ́fù alákọ̀ọ́kọ́ kọ́ ọmọ tó wà níwájú rẹ fèsì láti sátidé pọ̀ ọ̀wọ̀ tún ọ̀wọ̀tì ọ̀wọ̀tì máa wo ẹ̀yìn bá fi wá oríkẹ́ ẹlẹ́ẹ̀karùn àwọn ọmọ níkàwà ni ó ti sì kí ni yóò sì ń bá ara ń nke ukwu lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ẹ̀gbẹ́ wa pẹ̀lú ọwọ́ wa àti ọwọ́ wa yìí sọ́mọ ọwọ́ àti ọwọ́ wa apá wa ọjọ́ bí oríṣi mẹ́fà tí a nílò pé ká máa búwò láti ṣe mẹ́fẹ̀ẹ̀fà ní tàbá rúkú tàbá fẹ́ gba súnà nàbí wọlé sallallahu alaihi wasallam wọ́n wá gbé wọn àwọn hadith náà níbẹ̀ hadith wa Aisha radiyallahu ta'ala anha ẹ̀ẹ́dì bàbá ti ń sọ mẹ́fẹ̀ẹ̀fà yìí lẹ́yìn máa rí inú hadith yẹn pé ọlọ́bí báyìí ọlọ́bí báyìí ó ti wọnú bẹ́ẹ̀ ẹ má bàa sọ mọ́ ah, ah. ẹ bá mọ̀ pé mọ̀ ẹ sì náwó pé ah mọ̀ mọ̀ ò apá wa àti ẹgbẹ́ wa mashallah àríkì mẹ́fà wa àríkì mẹ́fà ní tani ọba àgbà ìpàdé rẹ̀ kan sí lápárí ẹ̀yà fáwà orí orí wa ọwà méjèèjì orúkọ wa méjèèjì ẹ̀yìn wa ọmọ níkà wa ẹgbẹ́ wa máa sàánà báwọn sàánà fíìkì mẹ́fà lọ wíkùn ìyàn mẹ́fẹ̀ẹ́fà àwọn oríkì mẹ́fẹ̀ẹ́fà yìí náà láti láti ni wọ́n ṣàlàyé bóun ni ó ti jẹ́ láti bí ọ̀pọ̀lọpọ̀ àwa afá àtàwa jẹ̀mọ́ àbáyé ní èrè pé ah, àtàrókù náà ni kọ̀mọ́bí tó rí ìka wà ọkùnrin àtàrókù náà ni ọgbà lóòótọ́ ṣùgbọ́n ọgbà súnà wọ́n àwùjọ ta ti ń kí wọn bọ̀ káàkiri súnà rẹ̀ tí ò sì náwó ń kọ́ bọ̀ ṣùgbọ́n ewu ládá tá ti lùs ẹwù èrè tẹ́ fàádá ọ̀gbọ̀n àríwá nǹkan ti bọ́ ọlọ́mọdé ọ̀bọ máa lọ gbé láíláí àmà náà nù ọlọ́njáde lọ àná àìsà radiyallahu ta'ala anha oníkàánà rasulullah sallallahu alayhi wa sallam ìlà rọ́ká onítànàbí bá rùkú lam yuskhis ra'sahu wọ́n ní ànábì o kò ní kò ní dorí kọ̀dọ̀ wọ́n ní amkana yàdé ní olùkùbàtẹ́ wọ́n ní ànábi sallallahu alaihi wasallam <clears throat> ọ̀rọ̀ Wọn ní abẹ́ sọ yìí àtòrúnkú wọ́n sọ̀rọ̀ ọwọ́ àti kíni àtòrúnkú ọwọ́ àtòrúnkú wọ́n ọwọ́ rẹ̀ méjèèjì amkana ó sí pé wàdọ̀ amkana ànábi ó fún látara màkà náà ààyè yóò gba ọwọ́ rẹ̀ méjèèjì láàyè yóò jẹ́ jẹ gàba kó gbàjọba ó lè jẹ́ méjèèjì ó gbàjọba orúnkún méjèèjì orúnkún méjèèjì yóò jẹ́ kí ọwọ́ rẹ̀ méjèèjì ó gbàjọba méjèèjì ní pé méjèèjì ó mú yóò gba ìjọba orúnkún méjèèjì ní yóò gbà mú dáadáa amkana yàdá yìí mẹ́rin òkè yìí ọwọ́ rẹ̀ méjèèjì lórí orúnkún méjèèjì amkana. amukana ni ọgbà láyé kìí ṣe máa gàdí tí ọba makana nǹkan fún àwọn olè tẹ̀lé àyànlá ìfọwọ́ sí àbí ọya tẹ̀lé ìfọwọ́ gbà ọ̀nà bá àwọn ọgbà àwọn káwà tí wọ́n ṣe ọya àháyà wà ọjọ́ ìhẹ́ wọ́n ọ lè lọlẹ̀ díẹ̀ lọlẹ̀ ní kò ní gbára lé ọwọ́ ìdí mo rí àwọn èèyàn kọ̀ọ̀kan dáńtí báyẹn tó ìyẹn ni wọ́n ń sọ tọ́jú padà amkana yàrá èyí mi rò kùbàtẹ́yìn yóò ọwọ kí ọwọ́ rẹ̀ méjèèjì ó gbàjọba orúnkún méjèèjì wọ́n ti sọ̀rọ̀ ilé wọn wá kọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn orí yẹn ni ní tí wọ́n fẹ́ sọ ní ìsìnkú ọkọ̀ rẹ̀ sí níbo ni báyìí nàdá wọ́n ni tó mọ̀ ha sọ̀rọ̀ ọwọ́ pẹ̀rẹ̀tẹ̀ wọ́n ìyá máa dé pé fún ìyàwó bá bá wọn ní tó ti níyàwó bí tó níyàwó pé tó tó tẹ́ nígbà wọn bá máa yọ ọ̀pọ̀ dáadáa báyìí. ẹni ẹ̀yìn tó a ti sọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn yẹn ti wa. oríire rẹ̀ gbọ́dọ̀ wá bẹ́ kò sì gbọ́dọ̀ wájú wọ́n wá ní bẹ́ẹ̀ náà láríkà láríkà ní orí rẹ̀ ó wà láàyè kan tó yẹ kó wájú kọ̀ wẹ̀yìn kò wá bẹ́ ẹ̀yìn rẹ̀ ní ọwà jẹ́ kí orí rẹ̀ ó wà láàyè ju wà tẹ́yìn bá straight ọ̀dà torí pé orí ni ló fi correct ẹ̀yìn náà ẹ̀yìn náà ló fi correct orí ni jẹ́ kó rí owó wájú jẹ́ kó wo wọ́n ní láàrin bí bá rúkú sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kalawa fi kọ́yìn ti káì ẹni fárọjá aṣọ ọ̀bẹ̀ àwọn anábì ọ ya ìka rẹ̀ katakata alaihi salatu wasallam ìkáì yọ ya katakata lórí rúkú wọ́n náà máa bó sínú rúkú ti ayé ọ̀tá ń dì náà ni <laughs> ẹ̀ẹ́ abá sá ti rúkú náà ni ah, sọfẹ́ gba súnà ṣùgbọ́n o mọ́gbàgbé o sẹ́ méjì lọ́wọ́ yẹn ó ṣe o àwọn ọmọ ó ṣiṣẹ́ iṣẹ́ méjì ló ṣe láàrin iṣẹ́ àtẹ́lẹwọ́ àti iṣẹ́ ẹ̀ka àtẹ́lẹwọ́ yẹ́kùbẹ̀rù àtẹ́lẹwọ́ rẹ̀ ó bu orúnkún mu fatuma kínú ha ọgbà láyé pé ọgbà mú ṣùgbọ́n ìka yọ̀ọ̀yà kí lọ́fà tó fi rí báyìí torí pé ìpìlẹ̀ ní pé tí wọ́n fẹ́ gbà nǹkan mú ọmọ èèyàn fẹ́ máa ká ìkàkùn mi eléyìí tó ọdẹ ń ṣe láàrin kì í ṣe pọ́n gbà nǹkan mú lásán òun ṣe láwọn ọ̀gbà bá nàbí bá dẹ̀ ti ṣe iná ló ń sùn kẹrin kan gbà mú wọn ti yà ọ yà ìka ọ ya ìka ọ yà ìka mọ àfàṣe jù wọ o wọn wá ọ ya ká ẹlẹmi ó tún yà ń yàkuyà ǹjẹ́ mi ya ni pé ìka yẹn ò báyìí tí space bá ti má ṣe báyìí má ka ìka rẹ papọ̀ báwọn aláṣẹ lómi ti ń ti báwọn tó yí wa àyà ìka wa ọjọ́ ìròyìn ti ọwọ́ oríkè tó kù òun náà ni ìtọ́wà náà hadithi Abi Humayd ó ní àná Rasulullah sallallahu alaihi wa sallam rọ́kà wọ́n náà bí ṣe rùkú àbí òun náà kọ̀ọ̀kan ni ọwọ́ á fi ọwọ́ rẹ̀ méjèèjì torí orúnkún rẹ̀ méjèèjì wọ́n ní ah, ọgbà mú ọgbà orúnkún méjèèjì wọn àti sọ̀rọ̀ ìjọ afẹ́ ni pé apá wa àti ẹ̀gbẹ́ wa ló kù fẹ́ sọ fún apá wa àti kíni àti ẹ̀gbẹ́ ló ní orí wà wá fi ọ fi ọkọ̀ ọtẹ apá rẹ̀ kọ̀kọ̀kọ̀ kakò díẹ̀ ọtẹ kọ̀kọ̀kọ̀ fanahahuma

ó nke fi ṣe bí bọ́ọ̀nà tó yẹ bá nǹkan tó fún náà ọ̀tẹ̀ díẹ̀ ẹ̀yìn ó fi ṣe bí pọ́ùs ọ̀tẹ̀ kọ̀kọ̀ títẹ̀ ni ọ̀rọ̀ di apá àti ẹgbẹ́ wa ń bẹ̀ sojú ọ̀rẹ́ pé ìrún yàtọ̀ sí ẹ̀ àpé ìyá máa kọ́yàn nínú ní tíọ́rì lásán oníkẹ́ náà sọ pé sọ́lú kàmáàrà ètò àwọn àti mọ̀ pé ìrún ikọ̀ kọjá àti ẹtì fẹ́ kànú tí ra fẹ́ máa kàntínà tí ó yí wa dáadáa àti kẹ́nìyà bá sì rí ẹni tí ń kírun báyìí tẹ́nìkan bá ní ẹ̀yọ́ máa mi ẹ̀wò mi bí mo ṣe ń kírun ẹni ẹ̀ máa kírun bẹ́ẹ̀ ó fẹ́ lè gbọ́ yìí jẹun tí ọkà síra lọ ẹ̀sọ́wọ́ rẹ báyìí sapá rẹ báyìí sẹ̀sẹ̀ rẹ báyìí sọrùn rẹ báyìí sórí rẹ báyìí ẹ̀yin tó bá yẹ kí ẹ bá ń kọ́ àwọn ọmọ yín ní nǹkan ìbẹ́ẹ̀ tí ń kọ́ wọn ní assignment school ní olè ń dojúmọ́ yìí ọmọ mi tí ò ní jọmọ ọdún mẹ́ta lọ báyìí yóò sì máa ṣe correction ní bàbá àgbàlagbà mọ́sálásí padà ṣe dájú bó lẹ ti wá ṣe òun náà yóò máa ṣe correction fún wọn ní tàwa fẹ́ kírun báyìí nìkan bó lẹ ti wá ṣe mú bàbá ọ̀sọ̀ bí ẹmọ gbà mí o ọmọ ọdún mẹ́ta ń kọ́ mi bá ṣe kírun bẹ́ẹ̀ ni ìwé yìí ṣe pé mo bá bàbá mi ti ń ṣe àákọ́ ni wọ́n kọ́ àbá ti ṣe ni bí professor tó o bá o ní máa yé bí wọ́n lọ kọ́ ẹ̀yìn tó máa bà fà ọ e, jẹ́ àwọn ìròyìn tí wọ́n mi náà láàrin ká wá ya apá wa yìí àwọn fíkì mi àmọ́ àjò àwọn fíkì mi mú mi wà mẹ́ pé síbẹ̀ náà lóbìnrin náà ń ṣe bí mọ̀ pé tabaru ya àwọn afáwọn fíkì mi sọ pé tó báyìí kó obìnrin bá fẹ́ fi irun tiẹ̀ kò obìnrin aláṣìírí ni ó àbúrò ẹ̀jẹ̀ rẹ̀ òtún síta tó bá ṣe báyìí àwọn èèyàn máa wo aya rẹ̀ tọ́yàn rẹ̀ wà ní ibẹ̀ lápòjúwe àwọn afá mi sọ báwọn sílẹ̀ màtí wọ́n sọ́mbẹ̀ ni wọ́n ń sọ inú ìyàtọ̀ tí ń láàrin bọ́kùnrin ṣe kírun àti bóbìnrin ṣe kírun wọ́n á da kọ̀ǹkàn ń bẹ̀ sí ìyàtọ̀ bẹ̀ ni pé tọkùnrin bá fẹ́ rùkú náà bẹ́yìnà yàdẹ́ ìhìwà jàǹbẹ̀ yóò jẹ́ kí apá rẹ̀ ọ́ lẹ́yìn tó bá fẹ́ rù tó bá fẹ́ foríbalẹ̀ náà yọ ọ́nà tọ̀tọ̀tọ̀ màá tó bìnrin bá fẹ́ ṣe tiẹ̀ kọ́ka bí ìjà elédè kọ́ka kura yìí ìka yìí wọ́n bá ṣe torí tó bá rù kú tó ọ́nà tọ̀tọ̀ tó bá rù kú tó bá ṣe báyìí ẹ̀yìn gbogbo kíní rẹ̀ yọ máa hàn wọ́n bá foríbalẹ̀ náà tó bá ṣe gbogbo ẹ̀ ẹni tí ń kọjá lọ tó bá rí ó lè máa wò pé ah obìnrin ti wá ó ti wá yàtọ̀ sí bọ́kùnrin ó ti ṣe kì í sẹ́yìn ànábì ní ọ̀sọ̀ sọ́ọ̀lá ànábì ọ̀sọ̀ àwọn bóòlù ẹ̀sìn wa máa dá yàtọ̀ lẹ̀ látẹnu làákàyè yín lẹ́yìn kẹ́ni yún eléyìí sì fi yé wa yí pé ẹni tí sòpin aláàárín àwa ọkùnrin àti obìnrin mi táàtì fi yá pé ìpìlẹ̀ obìnrin rẹ̀ jàmá inú ilé rẹ̀ sínú ilé náà ni o ti ní tòun á máa kápẹ́ ìbọ̀kọ̀ ẹ̀ náà nǹkan náà dáadáa kọ́kọ́ rẹ̀ orí ara ọ̀rẹ́ wà dáadáa beautiful mo rò so kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin níbi àwọn òròyìn bá ṣe máa rùkú ọ̀yí bí ní láti ara wádẹ́kọ̀ tó ń bọ̀ bí ní lá ààbò ti bí iṣẹ́ súnnà ẹlẹ́ẹ̀kan ń ṣe lórí àyẹ̀ tó ń fún gbogbo tẹ́ ń takò súnnà ẹ ti takò ẹ̀sìn yín bàbá sínú ìṣe súnà yìí ṣe ni ìsìláàmù nìyẹn torí ò lè rí ìsìláàmù tó láì ṣe súnà a sọ gbogbo ẹni tó bá sì fẹ́ ṣe súnà nabi tó bá gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìsìláàmù kò wọ́n má ṣe súnà nàbì wa Muhammad sọ̀rọ̀ na a sọ ẹ̀rọ ta ń tàkà yìí náà ní ti díẹ̀ tá a ti kàbí márùn tàkà yìí àbí mẹ́rin tàkà yìí lónìí oṣù ẹ̀rùn yìí ọ̀nbẹ ní oṣù àwẹ̀ ọ̀nbẹ ní oṣù hajj gbogbo ìjọsìn táà wa nù gbogbo ti kankan fún ẹ

kọ́ wá gbé kalẹ̀ báyìí pé ìwọ náà bá ń yẹ̀wò náà nǹkan ń bú wọn sì yìí wọ́n mọ̀ ní kọ́lá rọ̀súlùlá ìgbẹ́ ní kọ́lá rọ̀súlùlá sí náà níwọ̀n máa ta kòńtè ronú rẹ̀ kí ilẹ̀ ò tó na máa lọ́wọ́ tètè padà kú òdojú ọ̀nà àná fọ́mọ yóò alaikum wa bí kìíní sí ẹgbẹ́ gbogbo ìrìn sí kẹgbẹ́ ìrìn sí lẹ́nu bí ní sí fọ́nà yóò ń sèkì ìdí mọ̀ sèkì náà àdéjọ́ fún ọ ní mẹ́tì ò sèkì wọ́n máa wò wọ́n tẹ báyìí kálà sí ẹ̀rọ ní fèkì ọ̀gbọ́n ọ̀gbọ́n bá ń pè é ìwà tuntun. má fọwọ́ kàn lásọ̀rọ̀ jù má fọwọ́ kàn sí ẹ bá ń sọ̀rọ̀ láti ń fèkì gbogbo ẹ̀ ní ìlú làkàì. alhamdulillah ọsọla wassalamu ọsọla rasulillahi wa ba'd kwẹ́sàn tí wọ́n beere question tí ìmúyàn ara ma n pada sínú ọ̀rọ̀ àwọn onímọ̀ dáadáa nípìnlẹ̀ òun náà wípé bíyàn bá ṣe tó bá fẹ́ oríkìtà fi ń ṣe àlùwàlá ọgbọ́dọ̀ di oríkìtà gbọ́dọ̀ láǹfààní àti fomi kan n gbogbo oríkì àlùwàlà àfọ̀ àfọ̀ nìkan àfọ̀ àfọ̀ nìkan àyè ibi tí àbálẹ̀ fún mi kan nú àyè àlùwàlà wọ́n wà ó gbé àyíká àlè fún mi kan ní àlùwàlà ìpínlẹ̀ pé ayẹká fún mi kan tí omi ò lè débẹ̀ torí àkọ́ndíṣàn kan ti ń fi wá tá a bá ní bóòlù ẹ̀ka sí ṣé àápàlùwàlà tì á lọ bá. Eh, alternative mi ta ní ti tẹ̀yà mọ́ àbí a ṣe àlùwàlá fún àwọn oríkì tó mẹ́lẹ̀ náà káwá fi àyè tó kù ńlẹ̀ ká ti má sọ ẹ̀ gẹ́gẹ́ bá ti ń pa sọ́ọ̀kì tó yẹ àbá bá méjì àbí náà àwọn onímọ̀ jẹ́ni náà téèyàn ọba ti lè ti àlùwàlá pé fún oríkì tó yẹ kó fomi sí kó filẹ̀ kí ni kó ti bá yìí orí tẹ̀yà mú àwọn arí náà onímọ̀ ìdájọ́ pé ó ṣàlùwà láwọn omi tó kù nìkan ló ti má sọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ló súnmọ́ dòdò jùlọ torí pé kó tó lè pé yẹn lọ síbi tẹ̀yà mú fàyín lámúsẹ́jì dò máa á fàtàyà mú àwọn onímọ̀ ní lẹ́yìn bàtẹ́ ìbáró ni nǹkan mẹ́ta tún lè ṣe ni pé kọjá sí pé aró mi ṣùgbọ́n ẹ̀ ti wọ̀ sí kíni àwa gbé sí ìdájọ́ nígbà tá a ṣe mọ́sífò nígbà tá a pa kìláǹpì sọ́ọ̀tù náà láti pa ibẹ̀ àwọn tó ní kọ́ padà síbi tàyámù ní generally kó fi àlùwàlá lẹ̀ pátápátá wọ́n ń torí pé kò rálùwàlá yẹn ṣe pé àìmọ́ lè rí ṣe pé nù kó fífi ilẹ̀ kúkú ṣe ń tọ́kàn rẹ̀ balẹ̀ sí tọ́da lójú pé tó ń bá tẹ̀yámù òun lọ òní ònírùn wọ́n wá ń sọ fún ọ yí pé tó bóòlù ọkàn rẹ̀ ó sì balẹ̀ náà tó bá tẹ̀yà mú tó sì romú bóòlù ọkàn rẹ̀ ó sì balẹ̀ tó yẹ sí pé oríkèé rẹ̀ yóò gba kó fomi síbẹ̀ àwọn tẹ́ ní ká mú kátàlù wà láàrin ọlọ́run ọba sọ fún fàtàkùlọ́ mọ̀sàmà wọ́n ní ìdájọ́ ẹni tó wí nǹkan mára tí ò lè fomi pa bí ìgbà tí èèyàn fẹ́ sàlù àlà tí ò lọ́wọ́ kan náà sọ́wọ́ àná

kó fi ọwọ́ pa kókó mẹ́ wọ́n máa ń alàjẹbìyà sáfọwọ́ pa bandage tá a bá wí ṣe àlùwàlá ara wọn nínú nke ara wọn tẹ́kọ̀ọ́ wípé náà wọn ní òkò gbọ́dọ̀ o àwọn fọdá lọ sí amúmu ní sí amúmu ìlú ẹni tó bá wọn báyìí nù ó dòdò yẹn tó lọ sí amúmu lọ tó lọ sí amúmu nǹkan méjì ní ẹnu débi kékeré tó kù tí ó wé nǹkan máa ń lásán ní lókùn mẹ́ ok sẹ́yìn tí ẹ sọ pé kọ́ lọ síbi tàyà mọ́mù náà tó bá wé nǹkan mọ́ ọmọ ẹ̀ ní ka ẹsẹ̀ kan lásán náà nǹkan ọmọ ka ẹsẹ̀ kan ló wé bandage mà ló wé sẹ́kìlógún ẹ̀ mà plaster mà àbí nǹkan nǹkan mà sítorí ọmọ ní ka ẹyọ kan tó mi ò lé náà yọ fàlùwà lálẹ́ náà yọ lọ tàyà mọ́ bó lọkùnrin sì balẹ̀ àlàáfíà ń bẹ omi sí wa sìdí nìyẹn kákìrún lẹ́yìn ẹ̀ ìfìlàsì kó ní òkìrún kò sí láì mẹ́tọ̀ mọ́kọ́ máa fi kọ́ máa pa kíní tọ́wọ́ máa ọwọ́ yẹn rẹ̀ àbẹ̀mẹ́sẹ̀ rẹ̀ ọlọ́run kí aláàánú náà mo fi rí àǹtà ẹlẹ́kìnrin náà ti kílẹ̀ àmọ́ àbí náà. Thank you. èèyàn bá wó nǹkan ìwádìí òṣèlú ẹ̀rọ tí wọ́n fún ara ẹni dá ìlọ́ àpò tó lè dàtúkọ̀ ìdáhùn ẹ̀rọ. náà gbogbo sábàbí tá a bá ti rí ntí sábàbí yìí fà á rọ̀ náà nínú àwọn nǹkan tí máa jẹ́ ká ṣe kákànbá ìran méjì papọ̀ nínú ẹ̀yìn tójò bá wà àwọn ẹni tójò bá wà rọ̀ kí àwọn adé masalasi kan tí a bá fẹ́ kí zúrí àti ánsìlì papọ̀ ṣùgbọ́n ìmáàmù rẹ̀ fara máa dámọ̀ wọn bẹ́yìn lọ́kọ́ fún ìwọ̀lá ánsì kí lọ́nà tó fara máa zúrí àti ánsì sọ́fara máa zúrí àti sáì sọ́fara máa kẹsì dámọ̀ wọn máa zúrí àti sáì kọ̀ fara máa yẹn náà tó torí pé nítorí kí n béèrè pẹ́sẹ̀ ni pé ara wọn ní mọ̀ tó yẹ sí pé wọn ò bá ti dámọ̀ o zúrí àti kíni ánsìlì wọlé ilé nǹkan ọba rí má fojú lánàá tó ọgbẹ́ ẹni bẹ́ẹ̀ o

ina ní kíkà rí ti kọ̀mbáyìn lórí àti áṣírí papọ̀ ara àwọn onímọ̀ no ń lò wọ́n gbé bá tíṣà nìkan náà lálẹ́ àti kọ̀mbáyìn rẹ̀ papọ̀ bẹ́ẹ̀ sì ni òdodo oní àìlè pé kò sí ní táà lè jọyìn papọ̀ máa bàbá wa ti kò ń gbé pé ìmáàmù mọ́sáàtì àti kírun òun ò sí jámọ̀ bẹ́yìn náà tó wà lẹ́ wà láásù sábà sì fẹ́ sí jámọ̀ òun ti àní ti ti ẹ̀yà á ti pẹ́ wà sájà máa lẹ̀ níbi ọ̀yà àwọn afẹ́ jámù tó wà àgbọ̀dọ̀ sí ẹ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìjọba ìmáàmù mọ́sálásí torí pé nítorí ṣe náà kì í ṣe bóyá àṣìlúgbà ẹnu kàkún ló ń kàrọ̀ torí pé ìjọba kákọ̀ọ́ báyìí ọ̀run méjì papọ̀ nínú létí ìrìn àjò ìjọba rẹ̀ wà lọ́wọ́ ìmáàmù bójú rọ ná tí ìmáàmù bá ní àṣẹ jámù tó wáyé lórí àtẹ́wọ̀n láwọn àtẹ́wọ̀n rọ̀ yàdó wọ́n sì jámọ̀ tí a bá tu tán àwọn àlè béèrè pé àbá ẹ̀ tí ẹ̀ ti jámọ̀ nǹkan ni bóyá wọn ni òye ó lè sọ sábàbí fún ọ̀pẹ ìgbé òótọ́ ni òjò ń rọ̀ òjò ń rọ̀ ṣùgbọ́n kíní kan wà tá a fẹ́ ṣe lẹ́yìn ìṣá tábàwálà kọ̀ǹbáì ní ìṣá àwọn èèyàn ni wá mú bóyá fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ kan lẹ́yìn ìṣá ìṣá wọn ti sálámà ìṣá ìkan lọ́ọ́ fẹ́ ṣe fún ọ ẹjọ́ àdìlé ìṣá tójú bá dá tán àwọn èèyàn wà á wọ́n wà sí ìṣẹ́ lè ti wá fáwọn èèyàn sípá sáré mú ìdájọ́ lọ́wọ́ ara wa kí ni bàbá yẹn ẹ kan náà lórí oṣù sáré fún nídàjọ́ ẹ̀yìn sáré dájọ́ lórí ẹ̀rọ àná làwọn adánù ìṣá ìwà átìrì wa kí láwa nìkan tó bá jẹ́ sí pé à ń kọjá wa nígbà pé jẹ̀mọ́ rẹ̀ jẹ̀mọ́ kọ̀ ìlú ó sì gbà pé ó ní tọ́fà tí bàbá yẹn fi lóhùn ṣe jámà tó ní bàtà tó bá yẹ sí gbogbo wà ní wọ́n ń fi báyìí ẹ wà lọ bá ẹ mọ̀ sí wà títí tí ọlọ́run fi tí ọba sì gbọ́ kò sí wàhálà ẹ jọ máa jókòó náà ni ẹ máa retí sáà náà tó yí wa o ọ̀rọ̀ jàmá ọ̀rọ̀ ìmáàmù masalasi <laughs> ẹgbẹ́ ni àfa ẹlòmíín tẹ́lọ̀ lára ìmáàmù púpọ̀ àwọn fún ìmáàmù yẹn ọ̀n rẹpẹsẹ̀ntì iṣẹ́ ànábì màdárasì rẹ̀ sọ̀rọ̀ ìgbà tó máa ta kó nítorí bá mú múnkàrò wọ́n tó bá yẹ kó fi nǹkan kan lẹ̀ tí kì í ṣe múnkàrò tó jẹ́ sípé mò bá a hàn lẹ́yìn pé alẹ́tọ̀ àti tó sì mọ́ kọ̀ọ̀kan sí ti ẹ̀ alẹ́tọ̀ àti màtà afẹ́ kó yí padà afẹ́ kó ṣe tó wà wà á lọ máa sọ fún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pẹ̀lú sùúrù títí wọn fi pé kí ọgbọ́n mọ̀tò wáyé pé múnkàrò lọ́ba ṣe ní títẹ̀rí àtakò àlọ́ bàtà ara ni tí ọ̀bà yìí ti gbọ́ àmì kọjọ ni mọ́kì ti mú ń ká ọkàn sí nǹkan tá lẹ́tọ̀ àti ti kọ̀kà sí i tí kì í dẹ́ ẹ̀sẹ̀ tó ń tọ́ba àwọn jẹ́ kò sí nǹkan kan fún wa ìfà lásán ìfà ní kásí jámù àbí fà kan ó fi fà á lẹ olóhùn òjẹ̀kẹ́ ẹ̀jẹ̀ fà ẹ fara mọ́ náà ni ẹ̀jọ̀ máa jẹ ọ̀wọ́n náà ni wọ́n lọ́n ká la lọ náà. Thank you. حياية نعم رأيها ولقد يصدنا القرآن للذكر فهل من مدفش تلوفة تنجزي بولون لفيتش بقوة إنه سورة واحد فتقوم أحد نعم بولون لفيتش بقوة a sọ pé na fábí ayé ala ya ọmọ ìdí lílo mọ̀ kàrí lẹ́gbẹ́ kí lọ́bàá tó lọ́n fi dìgbì tẹ́lẹ̀ náà púpọ̀ ilé mu ọ̀dọ́ lọ́n lọ́wọ́ àìwádìí irú ilé mu gbogbo ní wọn ọkàn ń kó yìí ọkàn sí ọkàn ń kó yìí kìdí bí fún wa pé ń tọ́fà yìí ẹ ò sì lè ráwọn sọ àbá wọn máa tú ju wọn máa tú gbogbo olú ilé òun káàkiri kẹ́ kí lọ́wọ́ àfàtò fèrè báyìí sọ́ọ̀mù fọ́mù ènìyàn onígbàgbé ni wá àwọn ìbá náà ní fáfáfá láti kí ni ilé ìbá wọn pè wọ̀ ẹ̀yìn ọ̀fẹ́ pé ń tẹ́ máa wù mí wọ́n ní fáfáfá láti kí ni náà àwọn àmì ọ̀fẹ́ ìyàrá fáńtì ìní ìyàrá fáwọn. àwọn yorùbá ní àwọn mọ́ kí wọ́n mọ́ adití ènìyàn tí ìbá ṣe bá adití ènìyàn gbogbo ọ̀rọ̀ tó gbọ́ láti bí ọdún mẹ́wàá ní ìtura ni wọ́n máa kà lè rántí ẹ̀mọ́ a látàárọ̀ ní ìsìn nínú àwọn ẹ̀mí ọ̀rọ̀ òun náà ní ká júwe pé <laughs> síra ńlá mi wọ́n làkàdé yà sọ́rọ̀nà kòránà lè zikì ọlọ́run ní ìtumọ̀ rẹ̀ nítorí àfọ́ bàbá èrè ní pé kí ni ìtumọ̀ ayà ìdè bá máa béèrè pèsè lọ́bàá tọ́lọ́run ti dáa àti ìwé rìpíìtì lọ́bàá tí mo ti máa rẹ̀ ó ti mọ̀ nítorí àti ń dáa láti ń rìpíìtì ọmọ gbọ́ díẹ̀ díẹ̀ náà ìyá nítorí rẹ̀ ọlọ́run wà làkọ́d nǹkan nílò lọ́run bá ti kan fámọ́rọ̀ ń bẹ̀ àti kíni àti kọ́d òní kò sí tàbí ṣùgbọ́n ibi tí mo bá sọ kí ni nǹkan náà yasarna al-Qur'an lizikr ẹ̀yin kọ́ èmi tí mo ní kùránì mi ọlọ́ni sọ̀rọ̀ yasarna al-Qur'an èmi ni mo sọ kùránì lẹ́rọ̀ ẹ̀rọ ní ti kí ni ní ti kùránì lizikr láti fi rántí ọlọ́run ẹ máa ní tó dùn rántí ọlọ́run tó tó kùránì kó sí ọba rántí ọlọ́run ní kùránì òun gangan fún ara rẹ̀ kí ló kọ́ rẹ̀ àdìkì inna nahnu nazzalna àdìkì Quran ẹ̀rẹ̀ ọlọ́run ni a ti jẹ́ kí Quran ọ̀jẹ́ ọ̀rọ̀ fún ìrántí ọlọ́run tí àwọn kìí nǹkan bá rọ̀ ọ yẹ kó lérò lẹ́yìn dáadáa awáwo yíwo lẹ́ẹ̀ èrò tí ń bẹ lẹ́yìn kùránì òfin kìíní kò tó nǹkan ìwé láǹkà àwọn lékè kùránì western education lóṣogbo láti wọn sọ̀rọ̀ ìbáni látọ̀jú rẹ̀ ṣùgbọ́n ibà tí wọ́n á lékè kùránì kò ní lọ sí kìíní western ẹ̀ ń bá lọ western kò ní lọ sí ilé kéwú gbogbo ẹni tẹ́ ìjókòó tẹ́ ẹjá àfáà tẹ́ ìwọ̀n mi ìgbà ń mú lẹ́kọ̀ọ́ máa ń lọ. bẹ́ẹ̀ sáà lọ́pọ̀lọpọ̀ yóò kọ́ wọn lọ gbé ńgbọ̀ bá kí ó bá kàwé tán àyọ̀ sọ pé máa kọ́ kí ń lè ní àwọn òsì máa kọ́ ń wè nílé bẹ́ẹ̀ ni èyí máa ń yóò ọlọ́run ni wọ́n la padà yà àlè dìkì ni ẹ̀rọ ni ó sì rọrùn kan pátápátá tó o bá ti lẹ́nu ní àpọ̀ ọ̀fẹ́ ti rántí ọlọ́run ẹni tí ó lè mọ́ lẹ́ni tó fẹ́ kí nítorí ayé ìwọ sá ti ń jà níyàn rẹ tó bá ń kí inú nǹkan tá a máa ń sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí kí ó bá le fún wa tí kòrán bá le fún wa ẹni pé táníyàn rẹ rò títorí zikiri lẹ́yìn torí ọlọ́run ló fẹ́ kọ́ ọlọ́run tó ní wà lápá lè yàtọ̀ náà lè dì tó ọ̀rọ̀ fún nígbà kùránì wá jẹ́ tíra ẹ̀rọ èyí tó gba àwọn òbí ẹjá kì fáwọn ọmọ wa báwọn mọ́sọ mọ́sí kùránì tó dé gbọ́fẹ́ mẹ́fì ayé kùránì ti tà báyìí kùránì ti wá tà báyìí o òbí mi torí pé kùránì tà ní fífọ́ náà ìdílé ké kùránì òun náà sá lọ sí kùránì kó sá lọ há kùránì ọ̀rọ̀ àwọn afá àti ẹ̀ńgùn mọ́tò ńláńlá ni ẹ̀yìn ṣé nítorí mọ́tò ńláńlá tẹ́ ń gùn lè gbé ọ sọ pé àwọn afá yẹni ọlọ́run àwọn afá ń kọ́ àwọn yẹni mímọ̀ mọ́ ọlọ́wọ́ ni wọ́n lọ́kọ́dé ọ̀sán náà kọ́ránà lè dìkì ọlọ́wọ́ bí kọ́ránì ti wá rọ̀ tó ìyẹn ìyẹn mélòó ni wọ́n ń tẹ̀lé tí ń kọ́ ọlọ́ni fahal mim muzaki ẹ yóò àjẹ́ káwọn náà wà ní ìjọ máa fi kọ́ránì ṣe àzíkì ẹni tí ẹni náà lọ kí kọ́ránì fahal kwẹ́sàn mim muzaki náà ààrẹ yẹn tó ń túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí nǹkan bá dojúrú ma lọ́wọ́ tí ọba lọ́nà gbégbà kó kí kùrán wàlá pàdé yàtọ̀ nà kùrán lè gbèdè ẹni pé ọ̀ngbàgbé kò yí ọmọ kìíní kan dojúrú mọ́ lójú bóyá nǹka wọ́là bí yàn bá ń ka nǹkan lọ́wọ́ tó ń kà pé one two three ọ̀sán ń kàlẹ́ alákọ̀ọ́kọ́ ó dojúrú ọkà lẹ́ẹ̀kẹ́ ó rí kà pé mọ́tì kàlẹ́ lẹ́ẹ̀kẹ́ kà kí nǹkan kan nù kùrán. tó bá ké tán wàá tún kà padà bẹ́ẹ̀ náà ni tíra àbíwèé ọkà náà ansa fún mathematics yẹn wọ́n sá kò yí ọ wọ́n tún wò lójú kò yí ọ sáwọn wọ́n kò tún tètè yí ọ pharmacy lọ́ọ̀ka koran wọ́n á sọ pé wọ́n ní mú nǹkan

fàhálùmí mọ́dákìr ló fi jẹ́sí pé ẹni kíni kí kùrán níbẹ̀rẹ̀ lọ kọ́ ìmọ̀ mí káwá pé kìtì máa yẹn ò ní yé kò sí yóò yé kò sí kọ́ọ̀sì àwọn tí ò lè tó bá ti lè rí kùrán kà kùrán nìyẹn máa àwọn ọmọ máa rọ gbogbo ojú ìmàmí ti ń bẹ lẹ́yìn ẹ̀ yóò tún wá máa mà fún ara rẹ̀ tó yìí máa yà ni ẹ̀ wàdà fàdé yasọ́nà kòránà lè síkì fàhálì mùdàkì wàlláhu tààlà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu